ìwé Pọ́ọ̀lù sí Títù Títù orí kìíní. èmi Pọ́ọ̀lù ẹrú Ọlọ́run àti àpọ́stélì Jésù Kristi ni mò ń kọ ìwé yìí Olúwa yàn mí láti jẹ́ kí àwọn àyànfẹ́ Ọlọ́run lè ní ìgbàgbọ́ àti ìmọ̀ òtítọ́ ti ẹ̀sìn àti ìrètí ìyè àìnípẹ̀kun tí Ọlọ́run tí kìí purọ́ ti ṣèlérí láti ayérayé ó ti fi ọ̀rọ̀ rẹ̀ hàn ní àkókò tí ó wọ̀ fún un nínú ìwàásù tí ó fi lé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run olùgbàlà wa. Mò ń kọ ìwé yìí sí Títù, ọmọ mi tòótọ́ nínú ẹ̀sìn ìgbàgbọ́ kan náà. Kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá àti Kristi Jésù olùgbàlà wa wà pẹ̀lú rẹ̀. Ìdí tí mo ṣe fi ọ́ sílẹ̀ ní Kírétè ni pé kí o ṣe àtúnṣe àwọn ohun tí ó kù tí kò dára tó kí o sì yan àwọn àgbà lórí ìjọ ní gbogbo ìlú gẹ́gẹ́ bí mo ti ṣe ìlànà fún ọ ẹni tí ó bá jẹ́ aláìlẹ́gàn tí ó ní ẹyọ ìyàwó kan tí àwọn ọmọ rẹ̀ jẹ́ onígbàgbọ́ tí ẹnìkan kò lè fi ẹ̀sùn kàn pé ó ń hùwà wọ̀bìà tàbí pé ó jẹ́ alágídí nítorí alábòójútó ìjọ ní láti jẹ́ ẹni tí kò lẹ́gàn gẹ́gẹ́ bí ìríjú Ọlọ́run kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò máa ṣe ti inú ara rẹ̀ tàbí kí ó jẹ́ onínú fùfù kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó fẹ́ràn ìjà tàbí ẹni tí ó ní ìwọra nípa ọ̀rọ̀ owó ó yẹ kí ó jẹ́ ẹni tí ó fẹ́ràn àti máa ṣe àlejò tí ó sì fẹ́ ohun rere ó yẹ kí ó jẹ́ ọlọ́gbọ́n olódodo olùfọkànsìn ẹni tí ó ń kó ara rẹ̀ ní ìjánu kí ó di ọ̀rọ̀ tòótọ́ tí a fi kọ́ ọ mú ṣinṣin kí ó bàa lè ní ọ̀rọ̀ ìwúrí nípa ẹ̀kọ́ tí ó yè kí ó sì lè bá àwọn alátakò wí nítorí àwọn alágídí pọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ asán àwọn ẹlẹ̀tàn pàápàá jùlọ lára àwọn ọ̀kọ̀là dandan ni kí ó pa wọ́n lẹ́nu mọ́ nítorí pé wọ́n ń da odidi agbo ilé rú wọ́n sì ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ tí kò tọ́ nítorí èrè tí kò yẹ ẹnìkan nínú wọn tí ó jẹ́ ọ̀kan nínú àwọn wòlíì wọn sọ pé òpùrọ́ paraku ni àwọn ará kírétè ẹhànnà ẹranko ọ̀lẹ alájẹkì òtítọ́ ni ọ̀rọ̀ yìí nítorí náà má gbójú fún wọn bá wọn wí kí wọ́n lè ní ìgbàgbọ́ tí ó pé kí wọ́n má máa lo àkókò wọn lórí ìtàn àròsọ àwọn Júù àti ìlànà àwọn ènìyàn tí wọ́n ti yapa kúrò lọ́nà òtítọ́ gbogbo nǹkan ni ó mọ́ fún àwọn ẹni mímọ́ ṣùgbọ́n kò sí nǹkan kan tí ó mọ́ fún àwọn aláìgbàgbọ́ tí èrò wọn ti wọ́ nítorí èrò wọn àti ẹ̀rí ọkàn wọn ti wọ́ wọ́n ń fi ẹnu jẹ́wọ́ pé àwọn mọ Ọlọ́run ṣùgbọ́n wọ́n ń ṣẹ nínú ìwà wọn wọ́n jẹ́ ẹlẹ́gbin àti aláìgbọràn wọn kò yẹ fún iṣẹ́ rere kan. títù orí kejì ní tìrẹ àwọn ohun tí ó bá ẹ̀kọ́ tí ó yè kooro mu ni kí ó máa ti ẹnu rẹ̀ jáde. Àwọn àgbà ọkùnrin ní láti jẹ́ ẹni tí ó ń ṣe pẹ̀lẹ́, ẹni ọ̀wọ̀, ọlọ́gbọ́n, tí ó jìnnà nínú ìgbàgbọ́, nínú ìfẹ́ àti nínú ìfaradà. Bákan náà, àwọn àgbà obìnrin láti jẹ́ ẹni tí gbogbo ìgbé ayé wọn bá ti ìsìn Ọlọ́run mu. Wọn kò gbọdọ̀ jẹ́ onísọkúsọ tàbí ẹrú ọtí wọ́n ní láti máa kọ́ni ní ohun rere kí wọ́n máa fi òye kọ́ àwọn ọ̀dọ́mọbìnrin wọn láti fẹ́ràn ọkọ wọn àti ọmọ wọn kí wọ́n máa farabalẹ̀ kí wọ́n sì faramọ́ ọkọ wọn nìkan kí wọ́n má ya ọ̀lẹ nínú iṣẹ́ ilé kí wọ́n sì jẹ́ onínú rere kí wọ́n máa gbọ́ràn sí ọkọ wọn lẹ́nu kí ẹnikẹ́ni má baà lè sọ ìsọkúsọ sí ọ̀rọ̀ Ọlọ́run bákan náà máa gba àwọn ọ̀dọ́mọkùnrin níyànjú láti farabalẹ̀ kí o ṣe ara rẹ ní àpẹẹrẹ rere ní gbogbo ọ̀nà nínú ẹ̀kọ́ tí ò ń kọ́ àwọn ènìyàn kí wọ́n rí òtítọ́ nínú rẹ̀ kí wọ́n sì rí ìwà àgbà lọ́wọ́ rẹ kí gbólóhùn ẹnu rẹ jẹ́ ti ọmọlúwàbí tí ẹnìkan kò ní lè fi bá ọ wí èyí yóò mú ìtìjú bá ẹni tí ó bá fẹ́ ṣe alátakò nígbà tí kò bá rí ohun burúkú kan sọ nípa wa kí àwọn ẹrú fi ara wọn sí abẹ́ àṣẹ ọ̀gá wọn nínú ohun gbogbo kí wọ́n máa ṣe nǹkan tí yóò tẹ́ wọn lọ́rùn kí wọ́n má máa fún wọn lésì kí wọ́n má máa ja ọ̀gá wọn lólè ṣùgbọ́n kí wọ́n jẹ́ olóòótọ́ àti ẹni tí ó ṣe é gbẹ́kẹ̀lé ní ọ̀nà gbogbo báyìí ni wọn yóò fi ṣe ẹ̀kọ́ Ọlọ́run olùgbàlà wa lọ́ṣọ̀ọ́ nínú ohun gbogbo nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run ti farahàn fún ìgbàlà gbogbo ènìyàn ó ń tọ́ wa sọ́nà pé kí a kọ ìwà ìbí bùkátà fún ọlọ́run àti ìfẹ́kùfẹ́ ayé sílẹ̀ kí a máa farabalẹ̀ kí a máa gbé ìgbé ayé òdodo kí a sì jẹ́ olùfọkànsìn ní ayé yìí kí a máa dúró de ìbùkún tí à ń retí àti ìfarahàn ògo ọlọ́run ẹni ńlá àti ti olùgbàlà wa jésù kristi ẹni tí ó fi ara rẹ̀ fún wa láti rà wá padà kúrò nínú gbogbo agbára ẹ̀ṣẹ̀ àti láti wẹ̀ wá mọ́ láti fi wá ṣe ẹni tirẹ̀ tí yóò máa tàkàkà láti ṣe iṣẹ́ rere báyìí ni kí o máa wí fún wọn kí o máa fi gbà wọ́n níyànjú kí o sì máa bá wọn wí nígbà gbogbo pẹ̀lú àṣẹ má gbà fún ẹnikẹ́ni láti fojú tẹ́ḿbẹ́lú rẹ. títù orí kẹta máa rán wọn létí kí wọ́n máa tẹríba fún ìjọba àti àwọn aláṣẹ kí wọ́n máa gbọ́ràn sí wọn lẹ́nu kí wọ́n sì múra láti máa ṣe iṣẹ́ rere gbogbo kí wọ́n má sọ ìsọkúsọ sí ẹnikẹ́ni kí wọ́n kórìíra ìjà kí wọ́n ní ìfaradà kí wọ́n máa fi ìrẹ̀lẹ̀ bá gbogbo ènìyàn lò nítorí nígbà kan rí àwa náà ń ṣe wérewère à ń ṣe àìgbọràn ayé ń tàn wá jẹ a jẹ ẹrú ìfẹ́kúfẹ̀ẹ́ a sì ń jẹ ayé ìjẹkújẹ ní oríṣiríṣi ọ̀nà à ń hùwà ìkà àti ìlara a jẹ́ ohun ìra fún àwọn ènìyàn àwa náà sì kórìíra ọmọnìkejì wa ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fi inú rere àti ìfẹ́ rẹ̀ sí àwa ènìyàn hàn ó gbà wá là kì í ṣe nítorí iṣẹ́ rere kan tí a ṣe ṣùgbọ́n nítorí àánú rẹ̀ ni ó fi gbà wá là nípa ìwẹ̀mọ́ pẹ̀lú omi tí ó fi tún wa bí àti ẹ̀mí mímọ́ tí ó fi sọ wá di ẹni tuntun ó da ẹ̀mí yìí lé wa lórí lọ́pọ̀lọpọ̀ láti ọwọ́ Jésù Kristi olùgbàlà wa ó dá wa láre nípa oore ọ̀fẹ́ kan náà tí a fi ní ìrètí láti di ajogún ìyà àìnípẹ̀kun. ọ̀rọ̀ tí ó dájú ni ọ̀rọ̀ yìí mo fẹ́ kí o tẹnu mọ́ àwọn nǹkan wọ̀nyí kí àwọn tí ó ti gba Ọlọ́run gbọ́ lè fi ọkàn sí i láti máa ṣe iṣẹ́ tí ó dára irú iṣẹ́ bẹ́ẹ̀ dára wọ́n sì ń ṣe ènìyàn ní àǹfààní ṣùgbọ́n yẹra fún ìyàn jíjà lórí ọ̀rọ̀ wèrè àti ìtàn ìrandíran àti ìjà àti àríyànjiyàn lórí ọ̀rọ̀ òfin nítorí wọn kò ṣe ènìyàn ní àǹfààní wọn kò sì wúlò rárá bí o bá ti kìlọ̀ fún adíjà sílẹ̀ lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀mejì tí kò gbọ́ yẹra fún un mọ̀ pé ọkàn irú ẹni bẹ́ẹ̀ ti wọ́ ó ń dá ẹ̀ṣẹ̀ ó sì ń dá ara rẹ̀ lẹ́bi nígbà tí mo bá rán atémásì tàbí túkíkọ́sì sí ọ sa ipá rẹ láti wá sọ́dọ̀ mi ní ìlú nikopoli nítorí níbẹ̀ ni mo pinnu láti wà ní àkókò òtútù sa gbogbo ipá rẹ láti ran sẹ́násì lọ́yà àti àpólò lọ́wọ́ kí wọ́n lè bẹ̀rẹ̀ ìrìn àjò wọn kí o sì rí pé gbogbo ohun tí wọ́n nílò tẹ̀ wọ́n lọ́wọ́ àwọn ènìyàn wa ní láti kọ́ láti ṣe iṣẹ́ rere kí wọ́n lè gbọ́ bùkátà wọn wọn kò gbọ́dọ̀ jókòó tẹtẹrẹ láì ṣe nǹkan kan gbogbo àwọn ẹni tí ó wà lọ́dọ̀ mi ní kí n kí ọ bá kí gbogbo àwọn ọ̀rẹ́ wa nínú ìgbàgbọ́ kí oore ọ̀fẹ́ wà pẹ̀lú gbogbo yín.